bá ni pín bá ni pín bá ni pín bá ni pín means partake bá ni pín means partake àwa náà bá wọn pín nínú ìbùkún náà àwa náà bá wọn pín nínú ìbùkún náà